ẹni ọlá ìjàwó tí fídíò yìí bá déwájú ẹ mo fẹ́ kó kọ́ ẹ̀kọ́ kan àbí méjì nínú fídíò yìí kó wá ń ṣèwọ nìkan fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe tíátà mo fẹ́ kẹ́kọ́ kankan àbí kejì nínú fídíò yìí not only ẹ̀yin tẹ́ ń ṣe tíátà ó lè wúlò fún irú àwa gan báyìí àtàwọn ẹlòmíì ní ẹnujọ́ mẹ́ta yìí ni gbogbo wa pariwo síta gbàtàrí pé ó gbé Bobrisky sínú program tẹ́ ṣe it was not because he invited Bobrisky bí kò ṣe wípé ó fi Bobrisky play stunt um, ẹ sọ Bobrisky dobìnrin àmọ́ bóyá obìnrin ni àbọkùnrin ọkùnrin làwa mọ̀ Bobrisky sí ọkùnrin tó múra bí obìnrin àmọ́ bóyá òfin Nàìjíríà ò ṣiṣẹ́ mọ́ ni ọ bóyá òfin Nàìjíríà fààyè gbà kí ọkùnrin máa múra bí obìnrin um, so yẹn ni kò yé wa but pé ẹ̀yin tẹ́ wá jẹ́ àrí àrí àríkọ́gbọ́n tó jẹ́ pé movies yín ọgbọ́n ló yẹ kó máa kọ́ wa ta wá rí wípé nǹkan tí ò yẹ kẹ́ promote ẹ promote ẹ Memphis good morning you have started ẹ má <laughs> you have started thank you thank you star ni Memphis fi wọlé ológbò <laughs> gbogbo ẹ̀yin tó yẹ kó jẹ́ pé movie tẹ́ ń ṣe ọgbọ́n ló yẹ kó máa kọ́ ń bẹ̀ mo rí fídíò kan ní àárọ̀ yìí sí tí mo jí tí eh, kí ló lóhùn jẹ́ Dayo Amusa ó ń bú jì gan mo ní ẹwà àwọn tó ń kọ́ ẹ̀kọ́ lára wọn o ẹwà àwọn tó yẹ kó jẹ́ pé àwọn younger ones tó yẹ kán kọ́ ẹ̀kọ́ lára wọn tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n ṣe bring majority wa up nìyẹn ṣó yẹ ká continue pẹ̀lú àwọn languages kan ní public nǹkan tí mo like bí fún yìnyín àwọn public àwọn words kan that is why tó fi jẹ́ wípé social media ó máa ń censor tó ń bá mọ ọ̀rọ̀ tó ń sọ tó ń bá mọ ìtumọ̀ ẹ̀ wọ́n á censor ọ̀rọ̀ yẹn wọ́n á cut ẹ̀ off ní time tó bá ń sọ bíi f word táwọn àwọn arábí máa fi ń bára wọn sọ̀rọ̀ i don't know whether he started it first or he didn't start it first ti Dayọ̀ lèmi rí and uh, àwọn languages tó ń lò as somebody that is an influencer as a public person láti fi respond sí àwọn eh, response àwọn kinní yẹn le díẹ̀ tá a bá ń sọ influencer they are huge influencers ìwọ̀n ò tí ì dàbí irú àwa ta ìwà lábẹ́lẹ̀ àwọn pààrọ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń wà kárí ìdèwé o tá a máa ní eléré ibú ni wọ́n but eh, mo rí àwọn nǹkan kan tó sọ mo ní ah eléyìí ti pọ̀ ju kí lẹ́jọ́ ń fà tó tún tẹ́lẹ̀ yìí now let's go back to Eniola Ajao Eniola Ajao Eniola Ajao ó ti ṣe mistake o ó ti ṣe mistake pẹ̀lú Bobrisky tó ní ẹ fi play stunt ibi tó ti ṣe mistake ni wípé ah, kí ló lóun jẹ́ Bobrisky nǹkan tí ò yé ẹ̀yin ni wípé Bobrisky bó ṣe wà yẹn ó ti ṣe ájò òkìkí ah, Bobrisky ti ṣáájò òkìkí ìwọ mẹ́ṣọ̀ ibì kan tí Bobrisky ti lọ bá wọn ṣe nǹkan tí ariwo Bobrisky kò ní ju patí tán ṣe lọ tán bá pè sí patí mention patí kan tí Bobrisky máa lọ tí òkìkí tiẹ̀ kò ní kọjá ẹni tó ṣe patí òkìkí Bobrisky òun á máa tẹ àwọn èèyàn kan gòkè lọ́nì á máa tẹ àwọn èèyàn kan gun òkè àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé irú àjò tán ṣe ni wípé tí èèyàn kan bá ń lọ́lẹ̀ làwọn máa máa gòkè báriwo bá ṣe ń sọ náà máa máa gòkè sí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ájò tí wọ́n ṣe ni ájò tí wọ́n ṣe ni àsìkò tán bá ń tí ariwo bá ń lọ àwọn máa máa lọ sókè irú ẹ̀ nìwọ wá gbé ó wá fi ṣe stunt mo rí fídíò ẹ̀mí tó ti ń sunkún láàárọ̀ yìí wípé kán gbà ẹ̀ o ò mí ìnà ẹ̀ bẹ́ẹ̀ o kàn fi ṣe stunt ni ti ṣe stunts o àti ìgbà tó lò tẹ́ ti ṣe kinní yìí ẹlòmíì go rántí orúkọ múvi ẹ orúkọ Bobrisky àtàṣọ tí Bobrisky wọ̀ àti nǹkan tó ṣẹlẹ̀ in the process gan ọmọ ọlálọmí gan kọrin eh, Portable Portable tún ṣe orin jáde níbẹ̀ ó dárúkọ Bobrisky sí orí bó ṣe ń tàn ó dá ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó bá gbé pọ́tébù náà tó ń pé pọ́tébù fún program program yẹn kọ̀rọ̀ kí program yẹn lókìkí pọ́tébù ló máa lókìkí àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ mi ìwà mọ̀ bóyá àwọn náà ṣáájú o ṣùgbọ́n àwọn kan ti wà bẹ́ẹ̀ bóyá ó ṣiṣẹ́ débẹ̀ ni o bóyá orí wọn lórí bẹ́ẹ̀ o téèyàn bá pè wọ́n sí nǹkan kọ̀ràn kẹ́ni tó ní nǹkan kó ṣáìn àwọn náà máa ṣáìn òun ni nǹkan tó débẹ̀ báyìí èèyàn mélòó nínú àwọn èèyàn ẹná ń ṣe múvì tó ń gbé lọ sí sínímà tí wọ́n ń bú sẹ́kún lórí social media tí wọ́n ń kúnlẹ̀ kí múvì wọn tó lè tà Yínkunlé Fúnfẹ́ Fúnkẹ́ Akíndélé ó ṣe tribe of Judah tribe of Judah yẹn wọ́n mà kàn premier lásán ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí advertise ẹ̀ lórí péèjì ẹ̀ ó bẹ̀rẹ̀ sí advertise ẹ̀ lórí péèjì ẹ̀ premier ma eh, tribe of Judah ma ta kọjá bó ṣe lérò ma surpass nǹkan tó lérò kò dẹ̀ fi controversy sí kò gbé eh, kí ló ń pè okay somebody is not any is not any ajo is the society we are currently going on more guys are like him or her okay kí lóore táwọn yẹn náà wá ṣáìn don't say pé kò sí ajo ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má ní kò sí ajo ibi tẹ́ bá rìn mọ́ ni kẹ́ mọ̀ o ẹ má ní kò sí àjò o yorùbá yìí ní agbára o wọ́n yìí ní agbára o agbára wà níbi tó wà o. nísìn báyìí Bobrisky ni gbogbo ayé ń pariwo orúkọ múvi ẹ ẹlòmíì ò rántí mọ́ ó wá bọ́ta láàárọ̀ yìí ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì lórí nǹkan tó fi ọwọ́ ẹ ṣe lórí ìlágún ẹ lórí nǹkan tó ta nǹkan ìní ẹ̀ fún láti fi méèkì wọn owó olóòta mọ́tò méjì ó property ẹ̀ ó landed property ẹ̀ ó jewelry gold ẹ̀ lórí movie náà àjàkájù yes wọ́n lájàkájù mi ò tiẹ̀ rántí wọ́n lájàkájù lórúkọ movie yẹn àwọn ní movie yẹn ti wà ní sinima ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ à ń bẹ̀ lórí ọ̀rọ̀ Ẹniọlá ẹ bá mi ba wo movie yìí ẹ̀yin tẹ́ bá wà ní nàìjíríà ẹ má nítorí nǹkan tó ṣe ó ti learn lesson in a bitter way o ní láti bọ́ sí gbangba o ní láti sọ wípé stunt lẹ ṣe ẹ ẹ fún Bobrisky lówó kankan ẹ ẹ fún ní owó kankan ó wá kúnlẹ̀ ní títì ní ní ojú social media òun bẹ̀bẹ̀ kàn jọ́ um, Stephen Franco There are some shows, I have said it on this page, that I will not do in English, that I will do in Yoruba. So I apologize for that because I will pass the message better in Yoruba and also because of the people involved. So apologies for that, my darling brother. I think there is a translator on Facebook that you can use that will translate whatever I'm saying to you. She needs to go and appease the gods with Idirisu and change their ways. Ó wá gbé Bobrisky. Ó lọ fi ṣe stunts. Ní society tí ò accept irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó ti mọ̀ pé baba ẹ̀rọ ló ṣe. Ní society tí O lè ever embrace ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ká embrace ẹ̀. Already, à ń pariwo kò sọ́kọ lóde. Obìnrin pọ̀ ju wọn ọ̀rọ̀ kọ èèyàn kan tó wáyé kó ṣọkọ èèyàn bíi mẹ́rin kan ó wá lọ gbé ó wá sọ̀rọ̀ ẹ ó lóun sọ̀rọ̀ àwọn obìnrin gbogbo yín gan bó ṣe ń múra lẹ ṣe ń múra ẹ ń encourage in a lot of ways tẹ bá ní ẹ múra tó ń gbà mí báyìí a máa wò pé ṣé Bobrisky ni yín ni ìjọ òun ìṣe update kọ́rọ̀ yìí tó wáyé a week a week before kọ́rọ̀ yìí tó wáyé mo ní kí létí gbogbo àwọn obìnrin tó ń bá múra ń sìn wọ́n máa ń jọ Bobrisky mo ní kí létí gbogbo wọn ń jọ Bobrisky Bobrisky wa òun ní role model gbogbo yín láti múra ńsìn àti obìnrin tẹ ẹ bá tí ì ṣe bó ṣe ṣerun sórí kẹwé gèlè bó ṣe wé gèlè kẹwé style aṣọ tó wọ̀ ẹ tí ì múra ẹ wá múra àmọ́ bóyá Bobrisky ni yín àbí ẹ̀yin gọgọ àbóhùn gọgọ ni Bobrisky tàbá rí picture mi máa wo picture mi títí báyìí pé ah, ah ṣé Bobrisky lẹni yìí ni ṣé Bobrisky lẹni ìyá àbíta lélẹyìí so ẹkọ lè kọ́ bí eléyìí o tẹ bá ṣe movie like I said in my last show mo ní ká ní múfì ẹ dùn tí ó bá dára ẹ lójú tíṣẹ́ ẹ dára ẹ lójú o ò ní di stunt o ò ní di any stunt láti perform láti kí fún múfì ẹ fi tà referral lásán ni lo need as long as tó bá tíṣẹ́ ẹ bá ti dá tó dá ẹ lójú all what you need is ordinary referral ah múfì yẹn máa dùn gan mo ti lọ wò ó àwọn orí social media náà ti ń ṣe review movies in June. sìn now. orí social media nothing she ń ṣe review jù kí ló ta níkúlápó àwọn tó ń wa níkúlápó náà sọ̀rọ̀ ń pẹ̀ èmi ò tiẹ̀ lè wo náà mo wò ó bọ̀ kó nǹkan tó ń ṣe ń bẹ̀ òye mi sí èmi ò wò àwọn tó ń wò wọ́n làwọn enjoy ẹ̀ Boya torí èmi ò ní patience lọ títí mo ṣàkàn rí pé costume wọn indigenous ni ni nǹkan tí mo rí ń bẹ̀ èmi ò patience ati wo movie púpọ̀ tí mo bá wo movie mo lè gbabẹ̀ sùn lọ tó bá ti ń ṣe kínní nǹkan tó bá mú mi jókòó wo múvì ah múvì yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ yẹ bó ṣe jẹ́ so irú Aníkúlápó ń sìn orí social media ni mo ti rí review ẹ̀ tẹ́mi náà fi lọ wò lórí Netflix there is another movie náà tó ń ṣe ń gbà kan lion tribe of Judah mo yìí ń bèrè ìdí sí pé ṣé kò tí ì Netflix ni báwọn èèyàn ṣe ròyìn ẹ̀ tó because orí Netflix làwa ti lè wò ń bí mo ń béèrè mo ní ṣé kò tí ì sí lórí ehm, kíní ni Eh, kí lorúkọ múvì tí Ṣọlá Ṣóbọ̀wálé wà ń bẹ̀ uh, what's the name again tí ó dàbí pé àwọn oní ológun ológun ológun olóró àbẹ ogun olóró ẹ ti mọ múvì tí wọ́n ń sọ yẹn tí wọ́n ṣe ṣe bí orí kíní la wò ó. King of Boys, thank you ṣebí referral làwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí wo king of boys there is a lot of movies tó wà lórí netflix tíṣẹ́ bá dẹ́ ẹ lójú tó o bá gbé lọ sínímà gan pàápàá tó gbé sí netflix á máa tà lọ ni tíṣẹ́ tó ṣe sínú movie yẹn bá dẹ́ ẹ lójú pé yes o parí iṣẹ́ síbẹ̀ wọ́n ní tí oògùn yẹn bá dáyàn lójú èèyàn máa ń fi ń gbáyà ni o wá gbé Bobrisky ìwọ fúnra ẹ o tún wá ń jábọ́ mo ṣe update kan mo ní Ẹniọlá stop talking mo ní Ẹniọlá stop talking you are not creating awareness for that movie the way you keep coming out and start talking too much ó wá bọ́ta ó lé ẹ̀ fún Bobrisky lówó that means pé ẹ máa ń parọ́ fún wa nígbà táwa kan bá sọ wípé fake life lẹ́ ń live àwọn followers yín àwọn fans yín tó fi ń ṣe role models wọ́n wá bú wa tá máa ń sọ wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe kọ́ ni kọ́ máa believe wípé ẹ máa ń lead àwọn ọmọ astray ẹ rí dúdú ẹ pé funfun fáwọn èèyàn funfun ló ń ṣe dúdú ló ń ṣẹlẹ̀ ńlá ayé yín ẹ ní funfun ló ń ṣẹlẹ̀ à ń rí gbogbo ẹ̀ thank you Olúgbénga Ògúnnísì thank you for the star à ń rí gbogbo nǹkan tẹ́ ń ṣe àwa àkọ́ á máa sọ fún ọ pé ẹ̀yin young ones ẹ má tẹ̀lé àwọn people yìí rọ̀ wọ́n pọ̀ fake life non live òun ló ti jánsìn ó ti já wípé irọ́ lẹ máa ń pa ìwọ fúnra ẹ ló sọ́nsìn o ní ẹ̀ fún Bobrisky lówó kankan àbò ráyè ẹ̀ báyìí o ní ẹ̀ fún Bobrisky lówó kankan o lẹ́ẹ̀kan ló fún stunt ní irú stunt orí burúkú wo nìyẹn ṣé ìwọ lè gba ẹni ọlá tó bá ti bímọ ṣé inú ẹ lè dùn tí ọmọ ẹ bá turn the way tí Bobrisky turn to I'm even feeling feel for the Bobrisky because nǹkan kan ló sún Bobrisky náà débi tó dé yẹn choice tó make yẹn òun náà máa sunkún lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú yàrá ta ló fẹ́ jẹ́ ni ẹ̀kọ́ ní public Owo ọ̀nà owo owo ò kì í ra àlàáfíà owó ò kì í ra ayọ̀ kò sí owó tí Bobrisky ní ó máa ma ní àwọn soba moments, nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ó máa ní moment tí òun náà máa wò wípé how did I get here O máa ní sober moment tó máa wò wípé life tó yẹ kóun live kan lélẹ́yìí ta ló fẹ́ jẹ́ ní ẹ̀kọ́ ní àwùjọ so i feel for him anytime i look at him too irú ẹ̀ ló wá hun ìwọ láti fi ṣe role model láti fi ṣe stunt <laughs> Memphis <laughs> thank you ló wá hun ẹ láti fi ṣe stunt ó wá bọ́ táǹsì òkúnlẹ̀ òun sunkún èèyàn àwọn èèyàn ẹni tẹ́ ó dẹ̀ lẹ́ràn ọ̀fẹ́ lára àwọn èèyàn láìkí ẹ gan-an wọ́n láìkí ẹ èmi fúnra mi mo láìkí ẹ àwọn èèyàn láìkí ẹ pọ́n wọ́n láìkí ẹ lásán ó ṣe múvì ẹ advertise ẹ bó ṣe kó ṣe ó wá ló fẹ́ play stunt ṣé gbogbo ìgbà ni stunt ń wọ́ọ̀kì fún yàn stunt máa ń backfire stunt ó máa ń backfire ńgbà míì òun ni irú eléyìí then bó ṣe ló náwó tó lórí múvì yẹn téèyàn bá náwó sí nǹkan tó mọ̀ pé ó ṣiṣẹ́ tó dá síbẹ̀ kò yẹ kó owó PR kó wọ́n ẹ kí ló dé tó gba àwọn professional pro and PR kàn bẹ kàn bẹ market movie yẹn kàn bẹ kàn bẹ ṣe kàn bẹ kàn bẹ program everything bó ṣe máa ṣe ó wá ṣe fún rẹ on your own way gbogbo rádaràda costume tẹ wà ní everything tó bá mú ìdajì owó yẹn tó lọ gbé fún PR person kí ni iṣẹ́ àwọn PR ṣebí nǹkan tán wà fún nìyẹn ẹ kàn lẹ kàwé bó ṣe mọ òyìnbó kọ́ tó. bó ṣe lọ kàwé tó there are some stunts you don't pull there are some stunts you will pull and it will work you are in a society where people don't accept things like that so you shouldn't have using. him. tó bá tiẹ̀ ti ń jẹ lọ́ngbà kan kò sí ìgbà kan kò tó bá dé stage kan kò tún ní jẹ mọ́ so ẹni ọlá àjàwò you have begged enough don't speak anything continue to advertise the movie movie yẹn máa tà á tà o ni ní o ò ní o ò ní ṣọ́ọ̀tì o ò ní ṣọ́ọ̀tì lágbára ọlọ́run o fi sweat ẹ ṣe ni there are some things that is not acceptable ah accept life ti ti ti kini n live Bobrisky ah accept ẹ ah gbàdúrà ẹ fáwọn ọmọ wa ah fẹ́ tó bá wùn kó change tó bá wùn kó má change ẹlẹ́rù máa bẹ̀rù ẹ̀ níbodè thank you àjùlọ for the star ẹlẹ́rù ó máa bẹ̀rù ẹ̀ níbodè tó bá wùn kó change tó bá wùn kó má change bọ̀ mo mọ̀ wípé there are times tó yẹ pé bó ṣe wà yẹn the rich also cry lọ́rọ̀ ẹ̀ kò sẹ́ni tó lè bá mi sọ bí búrọ̀ Bobrisky ṣe wà yẹn the rich also cry ni ó máa ní days tó jẹ́ wípé sober moments ẹ kàn ní síbẹ̀ nígbà yẹn ni kò sẹ́ni tó máa bá wà ń bẹ̀ òun fúnra ẹ̀ ló máa tirẹ̀ mọ́nú yàrá tó máa máa sunkún pé báwo lòun ṣe débì fúnra ẹ̀ and so unfortunate pé um, kí ló lóun jẹ́ Fẹ́mi Adébáyọ̀ tó yẹ kó jẹ́ bí ambassador for the youth tó jẹ́ pé òun náà wá tún bá nírú nǹkan báyìí nítorí owó anyway ẹ fẹ́ sọ wá dòyìnbó nǹkan tẹ́ bá sọ society wa dà mo ó pàgbára yín máa gbé ẹ jẹ́ ń sọ repercussion gbogbo tẹ́ ń ṣe ṣe rí níbí yìí gbogbo àwọn tó ń ṣe tí wàhálà ẹ̀ bá dé ilẹ̀ ìjọba wà ń bẹ̀ fún wọn tó ń lìvùrú láìfù Bobrisky tó bá jẹ́ pé lóòótọ́ ni Bobrisky ń ṣe nǹkan tó lóun ṣe gbogbo àwọn tó ń lìvù láìfù tó ń lìvù yẹn tó bá jẹ́ pé lóòótọ́ o tí ò parọ́ tí ò bá ń ṣe pé Bobrisky ń parọ́ tó níyàwó síbì kan tó wá ń parọ́ fáwọn èèyàn bí Bobrisky ṣe wà yẹn àwọn tó ń live life Bobrisky níbí ìgbẹ̀yìn wọn kò kí ń da not only that wọ́n ní ìjọba níbí tíjọba ń tọ́jú wọn wọ́n ní free medical <laughs> àánú yín ò ṣe mí wọ́n ní free medical ìwọ tó bá choose life tí Bobrisky ń live tó ní kó máa dún ẹni fùrọ̀ sórí ọjọ́ tí wàhálẹ̀ bá máa dé nàìjíríà mo dẹ̀ láìka àwọn èèyàn wa wọ́n ní pé tọmọ kan bá ṣe kinní kan tó bá jẹ kinní kan á gbé wá báyẹ̀ tó bá jẹ kinní kan á gbé wá báyẹ̀ ìjọ́ tó bá jà àrọ̀ gidi gbà kò sí ẹni tó máa bá gbà mo láìkí society wa fún yẹn ọmọ má pa mí má pa mí tó bá dé stage kan á di ọmọ má pa rẹ̀ tí wàhálẹ̀ bá délẹ̀ ìwọ ló máa jẹ bóto ìyá ẹ̀ nígbà tí ìgbẹ́ ò bá dúró nídìí ẹ̀ èyí pampasì ó wọ́n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 driving you around the world.